kira ka jami da lalakura ne a kawo musalle da kawa muhammad fujiyar mai shawi bisa da haifuwa nípa ní kí káwọn yẹn ṣe aláàjí ní fún alọ́wọ́ nípa ìgbà tánkàlọ́ náà ni a kọ́ oye ti ta allah bi salatu juma àwọn mi sí ìgbàyè máa ṣe fi máa pàrọ̀ ọ̀nà juma nọmba 6 lábẹ́rẹ̀ ní alẹ́ tarku salatu ala nabi sallam yawm juma bẹ́ẹ̀ máa ṣe àtàlátì fàdùmùsọ́lá lọ́jọ́ juma يساب كثر الصلاة على النبي صلى الله عليه وسلم يوم الجمعة سنني كما سيقلق وصلاته فان النبي يوم الجمعة في ليلتها كلام وروره بقوله صلى الله عليه وسلم تقولوا كما أكثروا من الصلاة علي يوم الجمعة فإن صلاتكم معروضة علي فمن أكثروا من الصلاة علي يوم الجمعة ẹ̀rí tí ẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣàlátù fún mi dídọ̀ ọdúnmà ẹ̀yìn sọlá ti kùdú pé ìhun tẹ́bà àṣàlátù bá ti fún mi màrúdá alẹ́ ìyàwó gbúra fún mi nínú sàárè àṣàlátù alẹ́ ìhì mi fi àádọ́ yóò mẹ́ maziya ní pàlì sọlátì fi àádọ́ yóò mẹ́ maziya tún ayé mi Nigeria tí ó sínú àwọn ọjọ́ míì min hikmatin okura nínú àwọn ìdájìlẹ̀ míì wàhíyà anna kulla khairin na láti ó mọ́tò fi dúnyà wal akhira wọ́n ti gbogbo orí ọ̀nà kulla khairin gbogbo orí tánàrí ọmọ ìbáyé láyé àgbàlùkì àmà إنما لا ندعو على يدي لا توال الإسلام والكريم فجمع الله لأمته فيه بين خير الدنيا والآخرة ولو أقف على الأمة يوم السلام فوريائية الكيامة فهذا مكرامة أسيسك الدنيا وأكملي تحصل لهم يسر سوى وإنما تحصل يوم الجمعة تحصل سوى جوجمان أجاوا أنه أنتون لنا فإلا الله number seven nínú sí àwọn ìmọ̀sí tẹ́rkù kìrá àti sọ́dọ̀rọ̀ káàf bẹ́ẹ̀ máa kí sọ́dọ̀rọ̀ káàf ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìjọba kí ẹ̀mà kí sọ́dọ̀rọ̀ káàf gustavo kìrá àti sọ́dọ̀rọ̀ káàf yóò máa jùmọ̀ na ọ̀gbìn sọ́wábìn wọ́n fàdù ọ̀yẹ̀ súnà ní kí ẹ̀mà kí sọ́dọ̀rọ̀ káàf lọ jùmọ̀ fún ọlá àti ẹ̀sìn tó wà mẹ́ na abi sa'id marfu'an كما فتنا أبي سعيد مرفوعا ولا نبي سبايك من قرأ سورة الكهف يوم الجمعة عندما يسد كذب تفعل له نور من تحت قدميه إلى أناء السماء جيء به يوم القيامة الله أكبر إمن قال سورة الكهف لجو جمعة أنا أتمنى فلافي àwọn ìsàlẹ̀ ẹ̀ṣẹ́ rẹ̀ ìtẹ́lẹ̀tẹ́ rẹ̀ ilà àná bí i kìtàmà yìí ọlá bí i yọmọ yóò ti bọ́lẹ̀ fún yọmọ alkiyama ìṣòrọ̀lá ó máa bẹ́yìn lọ́jọ́ máa tẹ́yìn lẹ́yìn náà wọ́n fi orí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí láti jímà ẹ̀dì jímà mi ọlọ́mọdé àti nílọ́rùn fún ìwọ̀n kan ọlọ́ọ̀bà ìtẹ́lẹ̀ pé àmì sí àtúkọ̀ kọ̀tẹ̀ láti ẹlẹ́ka fẹ́tò káàfù lọ́jọ́ jímà ọlọ́ọ̀bà àmbẹ̀ sàánà kọ́dọ̀ báyà àbí. ìdáhùn ìbéèrè ló tún sí ní ọ̀nà méjì aláwọ̀kọ́ ń bẹ̀ ni pé ṣé ìyàtọ̀ wà láàrin sọ̀láṣì dùhọ́ àti sọ̀láṣì ìṣirak. ìṣirak lẹ́nu ìgbà kò síta tó nìyẹn tí wọ́n ti yọ tán dùhọ́ náà ni ìyálẹ̀ ta ó ti yọ àkójá tó mẹ́ dùhọ́ náà ni ishraq, ó ti yọ náà ẹlẹ́ ẹ̀rí ẹ̀rọ lẹ́rí yẹn ọmọ oníṣẹ́ ó di é àbí wọ́n ti kọ́ ìṣẹ́ wá ní ọgbà wá ara ọ̀ ẹ̀dọ́ gbàdọ̀ rẹ̀ ní ìmáàmù ọlọ́gbà wá ó ní ìfáàz ó ní sahihun ọ̀sọ́dọ̀ obè ákì mustadrak ó di wà ó ní sahihun ọ̀sọ́dọ̀ obè ákì volume 3 ní ọdún yàjẹ̀rí ni ẹ page 259 mustadrak bọ́lùn 2,362 2,268 lẹ́tọ̀ ibẹ̀ ó bí wà àwọn èèyàn fún òní títà ó máa dùn kọ́ńdà wọn láti ṣe ọmọ ọ̀gbìn bí láàrin bọ́ọ̀lù ìfúnni ọmọ ẹ̀rọ rẹ̀ ẹ̀yìn ní ẹ̀kẹ́rì sí ẹ̀rí ẹ̀rọ fi jẹ́ ẹ̀rọ kò sí bẹ́ẹ̀ kó mọ́ ẹ̀rí tiẹ̀ wá ó lè ṣe ṣé wíwẹ́kọ̀ sí bọ́ọ̀lù ìfúnni ọmọ ẹ̀rọ ìwà kẹta ara ọ̀ والله تعالى عالم. ẹni tí ó ní tẹ̀sírì ní orí bóyá fóònù àbí orí láptọ̀pù rẹ̀ tí máa ń gbọ́ ṣé a lè fi wé ẹni tí ń lọ sí mọ́sálásí máa gbọ́ tẹ̀sírì bí alẹ́ nígbà tí bá ń gbọ́n tí wọ́n ní ládẹ́ni tó wà ní ìjókòó ìbáni mẹ́sàásì dá ẹ̀sìnkẹ́ni ìṣẹ́lẹ̀ àwọn sọ̀wọ́nù sọ́nù náà nípa wọn ní orí rìjáàlù látùlìhìm bẹ́ẹ̀rùwọ̀lá bẹ́ẹ̀rùn àzíkọ̀lá wọ́n fi ibu yóò tì ibu inú bá wọn lò ní masajid ó ti wà wallahu ìṣúràkà àti ìdùá ni ǹjẹ́ ó ní òǹkà ìkí ẹ̀ lè ṣe ní sọ́lá àti ìdùá àti ìṣúràkì yẹn lọ́jọ́ wáwé ìròyìn wá sí méjì wá sí wá sí mẹ́tẹ̀ẹ́ ìròyìn wá sí òkèrè àwọn mẹ́tẹ̀ẹ́ wọn ní ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ó díye wà ó jẹ́ wà náà wọn súnnà mẹ́ta pẹ́pẹ́ àti wà nílé jọ́wà lórí nàìjíríà kìí filẹ̀ àwọn náà fílà kàbílì àti bàbí gbogbo ẹ̀yà àti àti lórí ìrìnàjò kìyàmù lẹ́yìn ní ti àlẹ́bí máa ti na ìrìnàjò lọ́pù dùn àbí ìṣòro àlẹ́bí máa ti lórí ìrìnàjò ràkàtà sígbà àlẹ́bí máa ti lórí ìrìnàjò kìyàmù lẹ́yìn lẹ́yìn náà ni wítì ó di wà tọ́lá ẹ̀ka yìí àlẹ́bí ìgbé ní àti ìrìnàjò lè kì í filẹ̀ ó di wà ràkàtà sígbà ilé Thank you. ní máa parí ẹ̀pẹ̀lú bíkì jù láì rọ́bọ̀ náà bíkì láti dínà yẹn ẹ̀rí wà fún ẹni tí ó ti di kọ́sítọ̀mù pé ọmọ sábà kí wíkì kí ti di pé rẹpẹtẹ́ni fàájì rò yọ so pẹ̀lú ìdíkà àdíkèjì tí wọ́n ń bọ́mọ lọ́wọ́ so ó wá ló ń béèrè wọ́n ní láti di pé ó bọ́mọ lọ́wọ́ tí àlùfíjì bá ti yọ mẹ́rin yóò fi kí torí mẹ́ta ní máa kí tó bá yẹ pé tí máa kí ọ̀kan ní yóò kí méjì so ìbéèrè wa ni pé wọ́n ti pé àlùfíjì tí wọ́n ti pè rún ẹlẹ́kẹ̀ẹ́ wọn ò tí gbénu dúró tí wọ́n fẹ́ kí báyìí náà ṣẹ́gbẹ̀rin ló kì nígbàtà àdìsí pé ó fi ilẹ̀ kó wá jíkí lẹ̀ mọ́ títí wọn náà máa kí lọ ó lè lọ sí ṣé kí àgbé ràfáfì ìgbàgbọ́ máa ní lọ́wọ́ ó di wà tó kó fi ilẹ̀ tó bá sílẹ̀ bá mọ́ kó kílẹ̀ ràfáfì rẹ̀ sílẹ̀ bá máa kọ́ akí mẹ́rin yìí ó di é nà. báyìí bá ṣe fẹ́ kírun ṣáà ń sìn lẹ́yìn tàbá kírun ṣáà kí wọ́n mú wítìrì wá pé ẹ̀rí wà pé wọ́n máa kọ̀ fún pé ó fi gbogbo kí rẹ̀ wọ́n fi jẹ̀jẹ̀ orúkèrò rẹ̀ tó akẹ́ àfẹ́ àjẹmà wọ́n àkọ́ gbogbo rẹ̀ ni àbí wà pé kẹ́hìn tí wítìrì rẹ̀ orí tó sùn àti pàtútì lọ́dọ̀ pé ìmọ̀ ìnira láti di ní lóòrùn ó dí wà náà wáwọ̀ pé owó yẹn àwọn èèyàn pọ̀ tí wọ́n ní problem wá pín owó yẹn kékeré àmọ́ kò tó gan agbègbè right náà bí ó gbé bọ́ọ̀kẹ̀ fún yẹn kàlódà bẹ́ẹ̀ ni owó tó yọ̀rún ó jápè àwọn ìmọ̀ ìpín bọ́ọ̀kì yẹn lọ́kùnrin fún yín pé ráyè mọ̀kàrí sí ó fún arówó tọ́kàn ìdí wọ́n ní kí pífún máa fún ọlọ́kàn ten thousand ó sì bu ẹkún ní ó tó ń bàrá yé òun kó fi dà gbọ́rí ó sì ń sunkún so bọ́ọ̀kì yẹn àwọn ìmọ̀ ìpín lọ́dọ̀ ẹlòmíì ó kéré lọ́dọ̀ ẹlòmíì ó ńlá lọ́dọ̀ ẹlòmíì ó ti yé wa ó bá kó tún ìkẹlẹ̀ kò sábúrú náà sì tẹ́ wá sì dé سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك صلى الله على النبي الكريم وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله